àmín. àwa là ń da nàìjíríà àrùn kọ nàìjíríà òfìgbà kankan dàrú. àwa là á dá. àwa là á dá ara wọn fi ń ṣe gbọ́dá nàìjíríà ní ọ̀dà. kíra kan ọlọ́pàá fún nàìjíríà tó àdúrà tí ní gbà. ó ti dá nàìjíríà ó ti dá bí ó ṣe dá. àbí ó ti dá nàìjíríà bí wọn bá tún fẹ́ gbọ́nà kó ní àtàn yín níbà yìí wọ́n ti wé lọ bò mí àyè mẹ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yéé sọ owó yìí tá a kọjá yìí nìkan ni ọmọ wa bẹ. ẹhẹn kí wàá ní ibi rẹ ní ọlọ́wọ́ tẹ. ṣé kó yí òun nàìjíríà sọ̀sán ni àbí. ṣé bá ta aláwọ̀ ara àdá. àwa ni wọn tún ṣe. àwa la ìbẹ́ náà pé wọ́n náà tún wá ṣe o. tún wá ṣe o. gbọ́dọ̀ mo tún á dá màá ọ̀sàdúrà kí ló sì ṣe ládùúrà ó lọ bẹ́nà. ọ̀bàdà ṣọlọ́mùnà àfọ̀sàdà. wà ní ìlànà tẹ̀sán lánàá. wà ní ṣàbòjì fúnra wọn gbogbo tá a pè ẹ máa ha gangan fẹ́ ni gangan o ẹ máa ha gangan fẹ́ ni o ẹni bí bá ń pa kọ́kọ́ ta. ọ̀rọ̀ Tumekusodamna anfusana. Allah Zalamu ìbàjẹ́ gòkè ó gbòdò. Zọ́lfàṣádù fìlbárì wàlbà àbí. lórí ìbúwọ́ wọn ṣe pọ̀ tó Nàìjíríà níyì. Àwọn ọmọ náà ń sọ. Zọ́lfàṣádù fìlbárì wàlbà Ọmọkùnrin bá ń dirí tí fi géètì. Ah. Tó wọ ọmọkùnrin lọ́ọ̀kan tí ọ̀jọ̀kùnrin máa tó wá jẹ́ pé ntóbìnrin ṣe orí àbí obìnrin sọ̀sọ́ sórí ìlú àlọ́mọkùnrin ti. salam na hamza. zọ́ọ̀rọ̀ ìfàsọ́dù fìlbárì wàlbárì. ìbàjẹ́ ti gòkè ó ìbàjẹ́ ti gbalé ó koko. àmà. bímọ tẹsánbọ ti àyè ìnáàsì. wọn láwọn èèyàn lè kó yín bíbá yín wọn kọ sí gbangba wọn lọ sọ ní pariwo pé ní pa wọn. èmi ò sí lóko ọmọ mi ò sí lóko ọmọ mi bẹ ń lè bò ìdí náà lóko inú ilé mo jókòó sí ìdẹ̀wá dákun tó yọ lọ́ta ní olóko ṣé wọ́n lọ ní tó kò jẹ wá fún mi ní. àwa ń pariwo ìpawọ́. àríjẹ wọn. ọlọ́run ó tún gbogbo wa ṣe. àdúrà kọ́lọ́run ó tún wa ṣe ní ẹ̀dí àṣì. àdúrà kọ́lọ́run ọmọ àtún nàìjíríà ṣe kò sí jẹ́ òtún ṣe lára nàìjíríà àwa ni ó tún ṣe. káwá tètè bẹ lọ́hùn ọlọ́run ó gbàdúrà wa. kọjá ṣe tí ó tún wá kó tètè tún wá ká tó kọjá àná. Bọ́lámú náà kò àwọn tá a pè lẹ́ni ọlọ́run ò sí lójú ọ̀nà àtọ́lọ́run mọ́. gbogbo àwọn àfáàní ẹ ti ya nǹkan kí nǹkan. a wàá sọ̀rọ̀ àwọn wòlíì. kò sẹ́nìkan kan tó bẹ̀rù ọlọ́run mọ́. ọ̀nà tá a fi lè là. Allah. Allah. àyàfi ká ní nǹkan mẹ́ta àbí mẹ́rin nǹkan mẹ́rin agbọ́dọ̀ ní yẹn ni ẹ jẹ́ ká mà sáàbà ní àjẹ ìyá ẹ títí di ọjọ́ àkíyàmọ ni mà. ìyá èdè àti ń pariwo ìyàwó ní ń jẹ wá nísìn ìyàwó ní ń jẹ wá nísìn èèmọ ní bàbá wọ̀rọ̀ Nàìjíríà àwa là ń para wa. àwa là ń ṣera wa. àwa múra wa ebi ń jó ní ìwọ́n lára fílàní ni wọ́n wá ń pa wá. àwọn ni ń pa wá lóko àwọn yẹn. à ń gbé àwọn èèyàn. à ń gbé àwọn èèyàn gbogbo ajá ń gbé èèyàn ní ìṣèrèsè fílàní mọ́. ẹ lè mú kankan ní wọn ní ìṣèkọjẹ fílàní ó ṣe fìyè ti jẹ fìlàní wọn ní ọkọ ayé wọn.

àmánà. alákọ̀ọ́kọ́ ni àmánà. ó di ijọ́ tá a bá ní ijọ́ tí àmánà bá ṣiṣẹ́ láàrin èmi àti wọ́ tá a jọ sọ̀rọ̀ lálẹ́ àná tó ẹgbẹ́ gbà lẹ́ tó sú lónìí tá náà náà ní bá a ṣe sọ sí lọ́wọ́ tá a yí padà orílẹ̀-èdè yọ̀rọ̀. lọ́wọ́ ìfàsọ́dún fi bá rìn wọ́n bá rí ìbàdàn òkè tó kọlù tó gbẹni tó gbogbo. bímọ kásábà ti àyè ìdìnnà sí. ọlọ́ọ̀ni kì í sọ̀rọ̀ èmi ọlọ́run wọn pàdé ní ìsìnkú wa lónìí. bẹ́ẹ̀ni ìjọba. ṣé ìgbà ìjọba ńgbà ìjọba ni wọn á pàdé ní ìsìnkú wa. Ah. ṣé ṣó ìjọba ti di ọ̀dà ni. àbí ètò dáa. ìjọba ìjọba yẹn ṣe ṣé wọ́n ti di ọ̀dà ni àbí ẹ̀ ṣe ó ṣe tó dáa. mọ̀ gbọ́rọ̀ yìí. ni ẹ ṣe. Eh. mo wá rí àwọn táwọn kó. bàbá ìmọ̀ wọ́n ní tí wọ́n pin lọ́dọ̀ yìí. rárá kí ló dé. pin eh. lọ́dọ̀ yìí. Zọ́ọ̀rọ̀ ìfọ̀sọ́ọ̀dù fìlbárì wàlbárì. Mo pin lọ́dọ̀ yìí. Mo ṣe fẹ́ mi tí mo sì tòṣì. Zọ́ọ̀rọ̀. pé àwọn bá ń kọjá lọ lórí tí ìjà bá lórí tàbí kan wọ́n wà ju àpò kan lẹ̀ bí ọgọ́rùn èèyàn wà á bo àpò ẹnìkan kan wà á nírí kankan lọ nílẹ̀ torí nù yẹ̀pẹ̀ ni ó dà sí. kó tó di pé ìjọba àwọn òde bẹ àrántí ṣàdúrà láyé Buhari akànpariwo ṣé bàbá ṣé Buhari ariwo ìlàsán la pa káàkiri àrántí ká ṣàdúrà pé gbogbo ẹ tí ọba bá Buhari ṣèjọba ọlọ́kùn ṣe wọ́n lé èèyàn rè àrántí ṣé bàbá nìkan là ń pariwo ẹsẹ̀ yìí kó ṣe sàárẹ̀ tó ọ̀pá ní ìjọba àbí ọ̀pá ní. àbọ̀ bàbá. àbí àbíjọ́ tó parí ẹ̀wù náà yà juwọ́ kó ṣe dénú mọ́tò ló juwọ́ pé tọ́ ọ̀ nà lọ́wọ́ wàhálà yìí. ẹ rí i kí wọ́n sọ̀rọ̀ kan. olùfọ̀sọ́dù fìlbárì wàlbárì. etí mo fẹ́ bẹ́ẹ̀ lé kí àwa jàmá yìí ká mú lọ́wọ́ nínú rọ̀mọ̀dánà ìbẹ̀rù ọlọ́ ọ̀dà wà ní o ọ̀pẹ pẹ̀lú àwọn èèyàn ní o ẹjọ́ sọ̀rọ̀ ní o ó tiẹ̀ dákẹ́ fúnra ara rẹ̀ gbà ní o níbẹ̀rù ọlọ́run àníbẹ̀rù ọlọ́run mọ́ àní a pé kódà bá a bá á lò wá a sì yá ayé àlàyé náà ọmọ ìlú takunlá. takunlá wọlé. ó yẹ yín báyìí. àtàkùwá àlàmánà àlàádìlú. wọlé ẹhẹsà. bí ọba ti rí bá ń bẹ́ abájú ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn lò àti là. bẹ́ẹ̀ni ìlú ti dá. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bá ní kí ni aláwọ̀ sọ pé ọ̀rẹ́ yóò. Yorùbá èèyàn bú ni ẹ ṣe èèyàn rẹ wàláhì ìran tó burú jù lórílẹ̀‐èdè ní Yorùbá àwa ni àwa la mọ àwa la mọ tí la mọ lé àwa la mọ wájú àwa la mọ yìí. wọ́n ní táwọn sọ́ọ́ bá wọ́n sọ. lórí bẹ́ẹ̀ bá fẹ́ káwọn ọmọ yín ọjẹ́ àwọn ọmọ tá a bí kalẹ̀ mọ́ yín bóyá wọ́n tètè méjì ayé tí wọn torí mi ọ̀rọ̀ ọ̀nà kankan tá a là á lẹ̀ àwọn bàbá wa sì lọ ọ̀nà ẹ̀lẹ̀ bá wà wọ́n wọ́n la ọ̀nà tá a ní àlàálẹ̀ náà là ń tọ̀ òun la fi ráyé sí i ọ̀nà wo la fẹ́ là lẹ̀ fáwọn ọmọ wọ̀nyí nísì àwọn ọmọ tí a ń fi kékeré dirun ọmọ ká dirun yóò ní wọn àjọ wọ plane l'Abuja mo wá wọnú plane pé bá a ṣe pọ̀ tó ń bẹ̀ bá a ṣe pọ̀ tó nu plane yẹn tó tó sì kú bámbám níjọ́ náà ọmọ yìí lè kan lọ́dá yàtọ̀ láàrin gbogbo wa. ọkọ̀ kọjú òkú tì mí. Ah.

wọ́n ní kó bá wọn tó bẹ̀ wọn wá débẹ̀ àwọn ọmọ tó wá kí ni wọ́n ní àbá àbájọ bó o ṣe wà yín náà ló fi lè jókòó ní. wọ́n lè tán. falẹ̀ ṣe ilẹ̀ fún náà la. wọ́n tó wá ń lọ́wọ́. Benin Republic mo ti ń bọ̀. Kútọ́nù. mo wà látàná. Bẹ́ẹ̀ni. Àwọn tá a ta náà fún. Iná àwọn ìṣẹ́jú. Ọ̀nà àwọn ìṣẹ́jú o. Àtà àtàkùn náà wọ́n bá ṣẹ́jú. À ń lọ sí World Cup mo sì ní dá wa lẹ́jọ́ orí lọ́wọ́ pé a sign agreement pẹ̀lú a country àwa ń ṣe wọ́n jàtijàti báyìí àwa la sì ń gbé nínú jàtijàti àwa là ń sùn nínú jàtijàti à níbẹ̀ wọ lọ bí ọba ti ti dákú wa nǹkan kan ìlọlọdé ni à nira yé si ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Allah. Àmàna. Àmàna. Àmàna ò sí fún wa. Àgbára wa gbọ́. Kò sí wò mí iyọ̀ ọ̀gbà nígbà èmi náà gbà wọn náà gbọ́. Ah. Bó la ṣe wá gbáyé? Bó la ṣe fẹ́ ṣe nínú ìgbésí ayé wa? Nígbà tó o bá gbà mí gbọ́. Ah, ọkọ sùn ti yẹ̀wò.

mo wá pe sánmà mo ní ọ wá gbà sánmà náà kò tó bẹ́ẹ̀ mo pe ilẹ̀ ìwọ náà wá gbé àmánà ó lóun kò tó bẹ́ẹ̀. wọ́n lè jì báàlì. mo wá pe àwọn òkè ńlá ńlá pé ẹ̀yẹ wá gbà àmánà sọ́dọ̀ àwọn náà gbé rí. fọ́ àbáyé náà ń yọ àmì lẹ́dàá ara wa a sì fọ́ ní ara. Sansa. yẹ ká gbàdá wa gbọ́ fúnra wa. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ àmọ́ mẹ́ta là sàmà wá ti wà láàbí. bá a bá wo àmánà yìí inú àwọn ẹ̀dá tọ́lọ́hún dá anabi Isa. òkú o. òkú. anabi Isa òkú o.

من شب آلاؤهم tó fi gbà pé wọn ọ̀kan yìí sá má gbélé o pé àwọn kan tiẹ̀ ni wọ́n kà tá wọ́n wá ń yẹ ẹsẹ̀ rẹ̀ wò àwọn wa ń bára wọn jìjà pé sí ẹsẹ̀ yìí wájú ọtí yìí sá ni ẹsẹ̀ yìí ò ní ọtí rẹ̀. ọjọ́ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wọ ara ìwò. wọn ò pa yìí sá.

pa yín sá ẹ̀dá kù ṣé akiri yóò ṣe máa ṣe inú gbàgbọ́ wọn wọ́n gbàgbé pé wọ́n kan Jésù má gbélé wọn ọ̀kan o wọn ọ̀kan ebi bàbá yín lẹ pè é bàbá yín ni akàmáyé sẹ́mi abàtì ẹ̀yẹ̀ bá bá bá bẹ́ẹ̀ yàn sọ yẹ kéèyàn ọmọ àsọ̀ǹtà kápẹ́ ẹ̀yẹ̀ bá bá bá bẹ́ẹ̀ yàn ẹ̀kọ́jọ́ àti ẹ̀kọ́tò tó ṣe é ṣe fáàrí bàbá yìí jẹ́ ẹ̀tún wá jẹ́ ẹ̀tún ní àpà ẹni ẹ̀tún àgbélébù ẹ̀tún wá ní kí ní àgbélébù ẹ̀tún ṣe oṣù márùn-ún irú òkú tọ́pọ̀ bàbá yìí ni irú òkú òwe ní ọ̀wá pẹ̀ yìí. iná ọ̀rọ̀ dídà àmọ́ rẹ̀tà làṣàmọ́ àti wàlà ọ̀rọ̀ dì wàlẹ̀ jìbá. ọ̀nà ló ní ó gbé. ìnáwó kọ́ra àtàlùmọ̀ ọjà ńlá. wọ́n ṣàbòsí àbòsí. ìnáwó kọ́ra àtàlùmọ̀ ọjà ńlá. alábìyí sá ẹni tí tíra tí ànábìyí sá ń lò bá dé. bó bá dé. àáfàá kan lọ́lọ́run màmá lẹ́nu géètì fún pé kó ṣe tíra náà kọ́lọ̀ ọkọ́ bí ànábì yìí sáwọ́ ti ṣe ṣèjọba tiẹ̀ náà tó bá dé. tó bá dé. olóṣèlú padà bọ̀ òní bá gbogbo kátìkàtì wọn wọ̀nyí ńlẹ̀ mọ́ o. ọ̀pọ̀ òrìbá ńlẹ̀ mọ́ o gbogbo àti àpò ìlọmọ ọlọ́run gbàgbà gbogbo ni wọ́n ti dáhùn. bó ah. ti ṣe wá rí náà bàbá wa wò ó àdébí Ìsá aleyhi salatu wa salam tíra tí ó fi dájọ́ pọ̀ ọba dé àáfàá tí ó gbé sọ́dọ̀ òun ló ní àmọ́ ẹ̀yìn lọ́ọ̀ ọ̀la. Wọ́jú bírí lọ, àmì ìdọ́lá ìfìnà. tírà ọwọ́ akọ tán ọlọ́run wa ó tó wá lálàá ọlọ́run pa láti pé ó gbé tírà ẹ sínú àpótí ńlá kan ọba gbé síbẹ̀ tó bá tásìkò wọ́n tún sọ fún ọ bó ló ṣe é àfa yìí gbé tírà sọ sínú àpótí. wàjú mi rí lọ. pè wá tíra tó dìmọ́nú àpótí mu ọ wà lọ jù sínú owó òkun. sínú òkun. bàbá dùnú owó òkun ẹni tí mo fẹ́ kó gbé tíra náà sọ́dọ̀ yóò àfa.